إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونصلي ونسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله مجيب السائلين ومجيب دعوة المضطرين إذا دعاه ويكشف السوء وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله تعالى كريم وهاب سميع مجيب وكيف لا وهو القادر كان والمالك تمام الملك وهو على كل شيء قدير جعل الله تعالى الدعاء فرصة للعباد يتواصلون به عبره ويهاتفونه به وهو الحبل بين الله وبين العباد والدعاء عباد الله أمان الخائفين وملجأ ينفع المضطرين ودليل إيمان العبد وصدق عبوديته لربه عز وجل ولذلك فهو من أعظم العبادات وأجلها يقول النبي صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله عز وجل من الدعاء رواه البخاري والدعاء أيها المسلمون ليس من العبادات الاختيارية إن شئت دعوت وإن شئت تركت بل هو من العبادات اللازمة وقد يؤدي عدم ممارسته إلى غضب الله تعالى على حد كلام رسوله صلى الله عليه وسلم من لا يسأل الله يغضب عليه وفي حديث آخر أمر النبي صلى الله عليه وسلم أمته بالدعاء وبالتضرع إلى الله تعالى وذلك لأنه من الأعمال التي يحبها الله فقال آمرا أمته وموجها إياهم سلوا الله من فضله فإن الله يحب من فإن الله يحب أن يسأل أخرجه الترمذي تأملوا عباد الله في عظيم لطف الله ورحمته بكم فالله يحب أن يسأل لأنه يعلم أنه أن حاجتك كلها لا يقدر عليها إلا هو لا نبي ولا ولي ولا أحد سواه فهو القاهر القادر المالك المتصرف المدبر للحياة وما فيها ولا ينازعه فيها أحد وإذا كان الأمر هكذا عباد الله فحري بنا أن نتوجه بطلبنا وبحاجتنا إلى مولانا الذي خلقنا ويقدر على منحنا ما نريد ويقدر على دفع ما لا نريد أو نهوى وإياك أيها المسلم أن تتوجه بسؤالك إلى البشر فهو إذا قدر أن تنقضي حاجتك عنده امتن عليك وتكبر إلا قليلا منه بالإضافة إلى أنه يغضب إذا تكرر السؤال ولهذا عبر شاعر عن الفرق بين الله تعالى وغيره في قضاء الحوائج فقال الله يغضب إن تركت سؤاله وبنو آدم حين يسأل يغضب ولهذا عباد الله عليكم بالتوجه إلى الله بطلب قضاء دعوائجكم فإنكم إن فعلتم ذلك فإنكم إن فعلتم ذلك حصدتم عصورين بحجر واحدة نلتم أجر العبادة فالدعاء عبادة على حد قول رسولنا صلى الله عليه وسلم ثم تحقق لنا ما نسأل الله وندعوه به لقدائه وأقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم أدقفوا الله الله كما شيء أقول كيف النبي ومحمد ọba tí a dúpẹ́ fún yìí òun ni ọba elétí gbẹ́ròyé ọba tí ń gbọ́ pépè àwọn èèyàn ọba tí ń gbọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wa ọba tó ṣe yí pé òun náà ni máa dáhùn àdúrà ńgbà tá a bá ṣe ńgbà tára bá ní wa ọba yìí ọba tó súnmọ́ wa púpọ̀ ni òun náà ló sì kápá àti ṣe gbogbo tá a bùkátà láyé ọlọ́run ọba tá à sọ yìí ọba ọlọ́rẹ ni ọba aláàánú ni ọba tó ṣe pé bẹ́ẹ̀ bá ń pè é ìmọ̀ gbọ́. kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ kí ló dé tí ọlọ́run kò fi ní rí bẹ́ẹ̀ ìdí ni pé ọba tá à sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni ọba tó ní gbogbo nǹkan lánìkápá òun nìkan nìkápá gbogbo nǹkan tí bẹ láyé bẹ lọ́wọ́ ẹ̀ òun nìkan ṣoṣo ló sì ní gbogbo nǹkan tí bẹ láyé àti nǹkan tá à fẹ́ tá à béèrè òun náà lọ́ba tó ṣe yí pé gbogbo tó bá fẹ́ kó ṣe ni ó máa ṣe gbogbo tó lọ́wọ́ bá fẹ́ kó ṣe kò ní ṣe láéláé bí ọlọ́run ti wá rí bó ti tóbi tó yìí ó fi àdúrà ṣíṣe ó ṣe àdúrà ṣíṣe ní àǹfààní orí ọ̀fẹ́ fún àwọn ẹ̀dá kó lè bá a máa jẹ́ afárá àti ọ̀nà tí a máa fi bá òun sọ̀rọ̀ àti àǹfààní fún wa ká lè bá a máa rí òun bá sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan èjèèjì láti lè máa gbé bùkátà wa síwájú ẹ̀ àti lé láti lè máa béèrè àwọn nǹkan tá a bá fẹ́ lórí ayé àti láti lè máa máa sọ fún pé àwọn nǹkan kan bẹ tí ò tẹ́ wa lọ́rùn tá a fẹ́ kó tì wó fún wa. àdúrà tá a sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn ẹrú sí ọlọ́run nínú àwọn ìjọsìn tó tóbi ni àdúrà wà nínú àwọn ìjọsìn tó tóbi ọ̀làdúrà wà anabi wa sallallahu alayhi wa sallam kálí bá a mọ̀ wípé àdúrà tóbi púpọ̀ ó sì ó sì gbẹngbọ́n lọ́dọ̀ ọlọ́run anabi ní kò sí nǹkan kan tẹ́ẹ̀dá lè ṣe tó lè kún ọlọ́run lójú tó lè bàbàrà láti fi rí nǹkan tí yẹn ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run tó tayọ àdúrà kò sí nǹkan kan tó tóbi téèyàn lè ṣe fọlọ́run láti fi rí nǹkan téèyàn ń fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run àti láti lè bá a jẹ́ kí nǹkan téèyàn ò fẹ́ kó wọ́n ṣẹlẹ̀ sí yàn tó tayọ kéèyàn máa bẹ ọlọ́run àṣé gbogbo wọn tó o ti ṣìnà tó o ti fi àdúrà lẹ̀ tó jẹ́ pé nǹkan míì ni wọ́n ń tẹ̀lé tó o ti fi àdúrà lẹ̀ tó jẹ́ pé bùkátà rẹ kó lè bá a bí yá ọ̀tọ̀lọ̀ náà ibi tí wọ́n gbé gbà àwọn ẹlẹ́rìndínlógún ni wọ́n ń tọ́ lọ àwọn aláṣọ funfun ni wọ́n ń wá káàkiri ló gbàgbọ́ lè bọ́ bí abùkátà rẹ̀ àwọn tí ó lọ wẹ̀ olódò odò tán ti yàgbẹ́ sí tí wọ́n ti tọ̀ sí tán ti fọ aṣọ èrí dáa bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń tọ̀ àbí àwọn tó ti ẹ̀já sí wípé ẹbọ ni wọn làwọn bọ ọgbẹ ẹbọ ẹbọ kàǹkà tí kagoláyà ni wọn làwọn gbé wọ àṣé o ti sinra rẹ o ti sọ ojú ọ̀nà nù inú ìgbẹ́ lòórìn. kò sí nǹkan kan tí yẹn lè fi rí tí ń fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run tó tayọ kí gbogbo bá ṣe ní mùsùlùmí kó dúpẹ́ fọlọ́run kó dúpẹ́ fọlọ́run nípa wípé ọlọ́run ti tọ́ òun sójú ọ̀nà ẹni tọ́nà bá wá fọ̀nà hàn tó tún wá kú ọ̀nà tó lòun fẹ́ gbogbo wọn tó ń dààmú káàkiri gbogbo wọn tí ọkàn rẹ̀ ń bàjẹ́ ní gbogbo ògbà gbogbo wọn tó nífun pínpín nínú ọ̀rọ̀ ayé ẹ nínú ọ̀rọ̀ ẹbí rẹ nínú ọ̀rọ̀ iṣẹ́ rẹ èéṣe tó ń torí má dùn àṣìṣe torí pé kò sí nǹkan kan tá a fi lè rí nǹkan tá a fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan tá a lè ṣe fọ́nà láti lè rí nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tó tayọ ká bẹ̀ iye olọ́rọ̀ tálẹ̀ bí wá sọ fún wa sallallahu alayhi wa sallam bádùn àyíbó tí wá rí yìí ìjọsìn ni o bó ṣe jẹ́ pé à ń kírun tá a fi ń sin lọ́hùn tá a ń gbàwẹ̀ tá a fi ń sin lọ́hùn tá a ń lọ mọ́kà tá a fi ń sin lọ́hùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdúrà ṣíṣe ṣe jẹ́ ìjọsìn wọ́n wá lè máa wò pé àyè ah, ti ṣe ṣe bí àdúrà àá fi ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run ni ṣebí nǹkan tá a bá béèrè báwa la láǹfààní ibẹ̀ bóun ló ti wá jẹ́ ìjọsìn ìjọsìn bọ́lá òun ti fẹ́ nu bá nẹ́bi ti gbé kalẹ̀ fún wa nu nínú ọ̀rọ̀ anẹ́bi kan sallallahu alayhi wa sallam anẹ́bi jẹ́ oyè wa pé kálíbà àmọ́ pàtàkì àdúrà ó ní àdúrà mukhul ibada àwọn ìjọsìn tá a máa ṣe ẹgbẹ́ ogun kan ti ń bẹ bẹ́ẹ̀ dá ti wà nísìnyí tá à ń jẹ́ dá tá ń jẹ́ yẹ tá à ń sọ̀rọ̀ yìí ntọ́ lóore dunu tún bẹ lára wa. lẹ́yìn ọkàn òun náà ní ọpọlọ lẹ́yìn ọkàn tá a fi ń mí ọpọlọ tó ni ntọ́wájọ́ ọpọlọ fún gbogbo ìjọsìn téèyàn ń ṣe àdúrà yìí kó o lè bá a mọ bí àdúrà ti tóbi tó lọ́dọ̀ ọlọ́run ló jẹ́ ká lẹ́nu ṣàlàyé bẹ́ẹ̀ fún wa gbogbo ẹni tí bá ń fàdúrà ṣeré kó jìgì kó ṣọ́ra kó mọ̀ pé kò sí nǹkan kan kò sí ọ̀nà kan tóun fi lè rí ọnu ọlọ́run tóyẹ ọlọ́run fi lè fi tóun fẹ́lẹ̀ olú ọlọ́run tó tayọ àdúrà ṣíṣe àdúrà yìí ìjọsìn ni fún ọlọ́run ìta bá wá pè níjọsìn àwọn ìjọsìn kan bẹ tó jẹ́ pé ọ̀ràn yẹn ni wọ́n àwọn ìjọsìn kan bẹ nígbà tó bá wù wá láṣẹ ìmíì wà tó bá wù wá tá a bá ṣe àníyà tápẹ̀júwe bí yẹn bá kírun àmọ̀ pé wákàtí márùn-ún ọ̀ràn yẹn ni àmọ́ yíyan náà fìlà lẹ́yìn rẹ̀ kìí sọ̀ràn yẹn àmọ́ tó o bá ṣe ọ́ jèrè rẹ̀ ó bá ń bẹ̀ ó bá ń bẹ̀ lọ́dọ̀ ọlọ́run níjọ́ táwọn tí ó tó bá kírun tí wọ́n yẹn náà fìlà ńgbà táwọn ọba gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ tí wọ́n bá rí tí wọ́n fi di àwọn náà fìlà tiẹ̀ tí wọ́n yẹ̀ ni wọ́n mọ̀ fi di gbogbo tó fẹ́ kù sí fún ọ gbogbo tí ò ní jẹ́ orí náwọ̀ àwọn náfìlà ni wọ́n fi máa di ah, ọmọ yìí ọ̀gbọ́dọ̀ wọlé ẹni tí ọ̀gá wa ní náfìlà tọ̀ àmọ́ wọn náà wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ àmọ́ àdúrà kìí ṣe ìjọsìn ó wù mí ìjọsìn ọ̀ràn yẹn ni ìjọsìn túláàsì ni téèyàn gbọ́dọ̀ máa ṣe ìdí nìyí tó fi jẹ́ pé. èèyàn kan ò gbọ́dọ̀ sọ ah, yín pé máa ṣàdúrà kí mo fẹ́ béèrè kí ni mo fẹ́ máa ṣàdúrà sí ibi tó bá wù yẹn ni ebi ti ń kírun ebi ti ń gbàwẹ̀ kò ṣe dandan kí n ṣàdúrà máa a jẹ pé o tí ì gbọ́ re rẹ yé dáadáa nìyẹn ẹ̀sìn ti tí ì yẹru ẹni tí bá ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìyẹn àdúrà ṣíṣe ọ̀ràn ni mùsùlùmí gbọ́dọ̀ lásìkò tí ó máa ṣàdúrà àǹfààní téèyàn wà á jẹ níbi àdúrà ni wípé ntẹ̀yàn ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó ṣe àǹfààní àkọ́kọ́ nù àǹfààní ẹlẹ́ẹ̀kejì ni wípé bó o bá ti wá ṣe àdúrà yẹn yálà ọlọ́run dáhùn tó o fẹ́ àbí kò dáhùn rẹ̀ o sì máa kàkọ́lẹ̀ fún ọ pé o ti ṣèjọsìn o sin lọ́hùn pẹ̀lú àdúrà tó ṣe nígbà tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ wá á padà máa sọ̀rọ̀ nípa àwọn okùnfà gbígbàdúà àtàwọn nǹkan tí èyí jẹ́ kádùn ọ̀gbà àti àwọn nǹkan míì tó yẹ kéèyàn ó mọ̀ tó jẹ́ àwọn fáàkì tó yẹ ká mọ̀ nípa àdúrà ṣíṣe. bá a ti ń wí lọ àdúrà yìí ọ̀ràn yẹn ni ìdínú tó jẹ́ sí pé ẹni bá kọ̀ tí ó ṣàdúrà àìṣe àdúà àbí pípa ṣíṣe àdúà àdúà ṣíṣe ká pàtì ká mọ̀ ṣe é ìmọ̀ ń bẹ nínú tí máa ń jẹ́yìn orí ìbìnà ọlọ́run ẹ̀gbẹ́ àwọn àbáàdà mi ń bẹ téèyàn bá ṣe ọlọ́run ò ní ẹ̀rù ṣe gangan àmọ́ e, ọ̀rọ̀ àdúà tá à ń sọ yìí tó o bá kọ̀ tó o ṣe ọlọ́run ó tún máa bínú sí o olófà àti àlébìbí sọ fún wa yìí pé man lam yas'alillah. ìwọ tó o bá kọ̀ tó o mọ ṣàdúrà kó o mọ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run yìí ọlọ́run ó bínú sí bẹ́ẹ̀ torí nǹkan kásá bẹ́ẹ̀ kí ẹ má béèrè kí ẹ má máa tọrọ àdúrà nǹkan tó pọ̀ ń bẹ lábúrú lábẹ́ lábẹ́ kéèyàn ó kọ̀ kó o mọ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run o ti ríra rẹ sí bàbá ara nù o ti kára rẹ kó nǹkan níwájú ọlọ́run nìyẹn o ti sọ́ra rẹ di ẹni tó tó tán níwájú ọlọ́run nìyẹn. ọlọ́run sì fẹ́ kó jẹ́ pé ní gbogbo ògbà kó máa rí wa sí pé agbàpá bùkátà lọ́dọ̀ òun ọlọ́run fẹ́ ká máa ríra wá gbogbo ògbà pé sẹ́ nkankan ń bẹ sẹ́ta bùkátà lọ́dọ̀ rẹ tá a sì pé kò ẹni tó bá ti wá kọ̀ tí o béèrè kan lọ́dọ̀ ó ti ríra rẹ̀ ti tó tọ̀ bùkátà ọlọ́run ẹni ò bá sì bùkátà ọlọ́run ń rẹ̀ jẹ nítorí pé bó bá omi tí mu omi ọlọ́run ni afẹ́fẹ́ tí ń fẹ́ afẹ́fẹ́ ọlọ́run ni eré ilẹ̀ tó wà ilẹ̀ ọlọ́run ni kódà ẹ̀mí tí ń fi mí láyé ẹ̀mí ọlọ́run ni kódà bó bá tún kú tẹ́tí wọ́n bá sí ilẹ̀ tí wọ́n sì sí ilẹ̀ ọlọ́run ni mọ̀láìkà tí wọ́n gbẹ̀mí rẹ̀ náà mọ̀láìkà ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ máa mọ̀ pé allahumma ana laka abdun ó yẹ kéèyàn máa jíwó kéèyàn máa jẹ́ fọ́lọ́ pé ìwọ ọlọ́run mo gbà pé ẹrú rẹ ni mo jẹ́ ń sì máa bùkátà rẹ ní gbogbo gbà nínú ọ̀rọ̀ anábì kan sallallahu alaihi wasallam nípa àdúrà náà anábì ní bó gbogbo tọ́lọ̀ ń bá ṣe òkú ṣe fún èèyàn tó lóore o ti lówó tó bù háyà o ti nípò tó sọfíṣẹ́ǹtì ó ti lọ́lá débi tí ẹ̀mọ́ lọ́lá dé ó ti ní gbogbo dáadáa tó fẹ́ síbẹ̀síbẹ̀ náà tún máa bẹ ọlọ́run tún máa bẹ ọlọ́run tún máa bẹ ọlọ́run ànábì wa ju yìí wá pé a gbọ́dọ̀ fojú ká má bàa fojú rẹ̀ náà pé àti nǹkan eléyìí lámọ̀ wá bẹ lọ́wọ́ sí ànábì ni kódà bí bàtà èèyàn bá já bàtà já tí bàtà ẹnìkan ni wọ́n bá já ní sèta ní a bàtà rẹ tó ìtọ̀ wá súnmẹ́kà èsè bẹ lọ́wọ́ sí pé àwọn ọlọ́run ràn mí lọ́wọ́ lórí bàtà mi gbogbo aláàbùsẹ̀ rí pé àwọn orí nǹkan alágúrí ṣé ni ó bọ́ sún bàtà ni àbí ọlọ́run tó ṣe wá tó ṣàdúrà sí yìí o ànábì ní kódà tí bàtà rẹ bá já bẹ ọlọ́run lérí ẹ̀ kọ́nà ó mọ bí abùkátà rẹ kọ́ bọ́ sọ ní bàtà yóò ti sùn ó fẹ́ fi yé wa ká bá a mọ̀ wípé kò sí bí nǹkan ṣe lè kó kéré tó gbọ́dọ̀ fojú rẹ́ náà àdúrà bẹ́ẹ̀ kò síbi bùkátà sí òkò kọ́dà oúnjẹ tá a máa jẹ kódà omi bó ṣe rọrùn tóorùn dé yóò mú mi wàláhì ìjọ tọ́nà ń bá kódà omi mímú lè gbẹ̀mí ẹlòmíì tí ó pa lórí tí ó sì bọ́ sálùkì àmọ́ torí ẹ̀ ẹlòmíì lè gba bí oúnjẹ lọ tá a bá ti wá mọ̀ yìí a mọ̀ wípé àdúà ọ̀rọ̀ rẹ̀ ò kéré níbi gbogbo gan tá a bá fẹ́ dáwọ́ léwu gẹ́gẹ́ bí mùsùlùmí tó gbà yí pé gbogbo nǹkan tó ń fẹ́ láyé ọwọ́ ọlọ́run ló wà tó gbà yí pé gbogbo nǹkan tí ń bẹnu ayé pátá kò sẹ́nìkan tó lè bọ́ lọ́hùn pé a sì lè rí nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́run àfi pẹ̀lú àdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì ta sọ síwájú pé laysa shay'un akrama 'ala Allahi min ad-du'a kò sí nǹkan kan náà tó bá bàrà lójú ọlọ́run tẹlifíní nǹkan gbà lọ́wọ́ ọlọ́run tó tayọ kéèyàn máa bẹ ọlọ́run torí pé lábẹ́ ìgbẹ́ ọlọ́run nǹkan ká síbẹ̀ olórí nǹkan tó ká síbẹ̀ ni wípé ọlọ́run rí ọkọ yẹpẹrẹ rẹ̀ torí pé ẹni tó fẹ́ máa béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ o ti kọ́kọ́ gbà nú ẹ̀mí rẹ pẹ́ ní lọ́lá jù mí lọ ó sì lè ṣe nǹkan tí mo fẹ́ gbígbà dáhùn lásán ìbáàdà ìjọsìn ńlá ni kọ́nà rí ọkọ ọmọ ra ọmọ ra kọ́ ọmọ ra wọ́n sí kọ́ ọmọ nǹkan lọ́wọ́ rẹ̀ ọlọ́run ló rí pé ah, ẹni yìí bàbàrà mi ó sì mọ̀ pé èmi ni mo lè ṣe nǹkan tó ń fẹ́ bọ́dọ̀ ṣe fẹ́ kí a máa wà ní ẹ ní gbogbo ìgbà àwọn mùsùlùmí òdodo. nínú ọ̀rọ̀ míì tí wọ́n gbà wá látọ̀dọ̀ anábì wa sallallahu alayhi wa sallam nípa ọ̀rọ̀ àdúrà anábì pa wá láṣẹ ó gbé wá lọ́nà àṣẹ fáwọn àlùmọ̀ rẹ̀ ká lè bá a yí pé pàtàkì ni àdúrà ṣíṣe. ànábì ní ẹ̀yin mùsùlùmí ẹ máa tọrọ ọlá lọ́dọ̀ ọlọ́run ẹ máa béèrè nínú ọlá tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run torí pé gbogbo nǹkan tá à ń fẹ́ yìí ìkẹ́ ọlọ́run orí ọlọ́run ni ìwọ tó ń fẹ́ ọmọ ìkẹ́ ọlọ́run ni orí ọlọ́run ni ìwọ tó ń wáṣẹ́ ìkẹ́ ọlọ́run orí ọlọ́run dúkìá ọlọ́run ni ìwọ ni gbogbo ọlọ́run ló ní gbogbo ẹ̀ torí pé ayé tá a wà yìí gata ló ní ọlọ́run ní ǹjẹ́ ààrẹ nìkan láti gbà táyé ti ń bẹ tó ń bọ́ lóun kílẹ̀mù pọ̀hún àtọ́lọ́run lòún jọ ní ayé àti nǹkan ti bẹ́ẹ̀ táwọn kan bá sọ pé jésù ló lè ṣe táwọn kan bá sọ yí pé ọ̀rúnmìlà ló lè ṣe táwọn kan bá ní ṣàngó ló lè ṣe táwọn kan bá ní kìnìkan ló lè ṣe àwọn ni wọ́n wí bẹ́ẹ̀ kì í ṣe jésù ló sọ bẹ́ẹ̀ pé òun lè ṣe é kìí ṣe Ṣàngó lọ sọ fún wa pé òun lè ṣe é ìdínà tó di pé tó bá di lálẹ́ kìámà gbogbo nǹkan táwọn èèyàn ń sìn gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń sìn tí wọ́n sọ̀dọ̀ ọlọ́run ọlọ́run máa wá kó èrè wọn pé tọ̀ àtẹ̀yìn tí wọ́n lẹ́yìn ni ẹni sí àti àwọn tí wọ́n lẹ́yìn náà ni wọ́n tí wọ́n sọ pé ilẹ̀ lè ṣe àtẹ̀yìn tí wọ́n sọ pé ilẹ̀ lè ṣe nǹkan yìí ọ̀yá amójú ajá kò ní sọ amójú ajé kò ní sọ bẹ́ẹ̀ ni gbọ́ Ìsá ọmọ Màríyámà wọ́n ní wọ́n lọ́lọ́run wọ́n ní wọ́n ló lè ṣe é yóò mọ wá dìnnà ìjọ náà yóò dìnnà yóò yọ owó yọsẹ lọ́rọ̀ wọn jọ náà Ṣàngó yọ owó lọ́wọ́ àwọn oníọ̀rọ̀ àwọn oníṣàngó jọ náà gbogbo àwọn ọlọ́yà gbogbo nǹkan tí wọ́n ń sìn gbogbo odò wọ́n dẹ̀ ìlẹ́yìn àwọn tí ń sìn wọn wọ́n ní ọlọ́run awákẹ́ ma qultu lahum illa ma amartani bihi èmi kọ́ o èmi ò sọ pé wọ́n máa sìn mí o èmi ò ní ká máa pè mí lọ́lọ́run o èmi ò sọ fún wọn pé mi ni mo lè ṣe o ma amartuhum illa ma illa ma amartani bihi àṣẹ tó rán mi sáyé pé kí n wá sọ fún wọn pé wọn nìkan lọ́lọ́run náà ni mo rán wọn iná ní sí bẹ́ẹ̀ bíbélì ti bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn náà mọ ibi tó ti rẹ́ èyí tó o torí ìdí eléyìí ọ̀dọ̀ ọlọ́run ni ẹja ti bèrè ń ta bá fẹ́ ọlọ́run nìkan ló lè ṣe torí pé òun ló la ayé àti ti bẹ́ẹ̀ nú anabi wa ni ìdí tẹ́ fi gbọ́dọ̀ máa béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run bá ní pé ní gbogbo àsìkò tẹ́ ẹ bá ti ń ṣàdúrà tẹ́ ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run inú Ọlọ́run sì máa yọ sí inú Ọlọ́run máa dùn sí ẹ rí i pé nídàkejì ní ti ń bẹ́ẹ̀ lọ hadithi ta kà síwájú wípé gbogbo ẹni tó bá kọ̀ tí ò máa ṣàdúrà kó máa béèrè oore lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run bínú sóluwa rẹ̀ ìdàkejì rẹ̀ wá ní ẹni tí bá ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ó nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́wọ́ ní ẹni tọ́lọ́ bá sì ti nífẹ̀ẹ́ ó parí nínú ọ̀rọ̀ kan tí ọlọ́run sọ fún ànábì ànábì ní bọ́lọ̀ bá ti nífẹ̀ẹ́ èèyàn ó ní téèyàn ó ṣe bọ́lọ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ ń á padà máa ṣe kútùbà lórí eléyìí náà jọ́ mi bọ́lọ̀ bá ti wá nífẹ̀ẹ́ èèyàn tán ọlọ́run wàá pe màláìka jìbìrì òun náà lọ́ọ́ gá àwọn màláìka ọlọ́run wàá dìklẹ́ fún màláìka jìbìrì lù pé sórí lágbájọ́ ọmọ lágbájá yìí fa ahibbahu ìwọ náà máa ọ̀rọ̀ àdúrà là ń sọ o ọba ti ń ṣàdúrà ọlọ́wọ́ nífẹ̀ẹ́ èrè tó wà á jẹ látara àfẹ́ ọlọ́wọ́ là ń sọ yìí mọ̀lẹ́kà jìbìrì lọ kọ̀ọ̀kan ní ọlọ́wọ́ pé mọ̀lẹ́kà jìbìrì kàlùkọ́yà máa fẹ́ràn lágbájá ti ń rẹ wà á lọ tún lọ kéde tó kú pé ọyá gbogbo àwọn màláìka náà gbogbo àwọn màláìka ti bẹ́ẹ̀ sánmà wọ́n mọ̀ wá fẹ́ rẹ̀ látara wípé kò jẹ́ni tí máa ṣàdúrà kì í ṣàdúrà nìkan lọ́nà tí yẹn máa fi gbà rí fi ọlọ́run ọ̀nà pọ̀ ọ̀nà pọ̀ á padà máa málàyé débẹ̀ ní ọjọ́ iwájú pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run torí ìdí eléyìí ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ wá jẹ́ ká ronú sí ta gbọ́ yìí ẹ jẹ́ ká ronú sọ̀rọ̀ ànẹ́bì yìí ẹ jẹ́ ká ronú sọ̀rọ̀ ọlọ́run yìí káwá lo àǹfààní orí ọ̀fẹ́ tọ́lọ̀ ń bò wá yìí wípé òun ọlọ́run òun ṣe tán láti máa jẹ́ pé àdúrà wa òun ṣe tán láti máa gbọ́ pé níta bá béèrè òun sì lágbára ẹlòmíín bẹ tẹ́ sọ̀rọ̀ fún lóòótọ́ ó lè gbọ́ àmọ́ kò lè ṣe ń tẹ́ fẹ́ àmọ́ ọlọ́run yàtọ̀ sí o ọba tó lè gbọ́ béèrè wa ni tó sì lè ṣe nǹkan tá à ń fẹ́ torí ìdí eléyìí ẹ jẹ́ adarí bùkátà wa sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ adarí ìbéèrè wa sọ́dọ̀ ọlọ́run ìwọ tọ́lọ̀ ti ṣoore fún ìwọ náà ṣaláì bùkátà kọ ọbẹ̀ náà sí ipe kí oore ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kó kalẹ̀ ìwọ náà tó ń sunkún kankan àbí nǹkan míì ìwọ náà sunkún tọ́ ọlọ́run lọ ìwọ náà bẹ ọlọ́run torí pé tó ń sunkún lélẹ́rìí yìí kò sẹ́ni tó lè sọ dùnú tó lè sọ dídùnú àfọlọ́ kódà nẹ́bí Muhammad ò lè sọ dùnú fún kò sí wòlíì náà tó lè sọ dídùnú fún àfi Ọlọ́run torí pé Ọlọ́run tó dá ọ ló dá nǹkan tó ń wá yìí náà Ọlọ́run tó dá ọ ló dá nǹkan tó ń sunkún lé yìí náà Ọlọ́run sì ní kápá kó sọ rẹ Ọlọ́run ní kápá kó sọ ti ń pa ọ lẹ́kún kó sọ àmì ètò wa ká bẹ ọlọ́run lọ́nà tó náà fi fẹ́ ká bẹ ọ kó lè bá a ṣe àwọn nǹkan tí ń fi fún wa ká sì sọ́ra ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ẹ dàgbọ́ ẹ jẹ́ ká sọ́ra nípa mímọ ẹgbẹ́ bùkátà wa tọ ẹni tó bá ti yàtọ̀ sọ́lọ́run lọ yálà àwọn èèyàn tí wọ́n sọ́ra wọn dọ́lọ́run wípé àtọ̀ bá ti dọ́dọ̀ lágbájá ìṣòro rẹ ti bíyá wọ́n sọ́ra wọn dọ́lọ́run nìyẹn ẹbí là ẹ yàgò àwọn bẹ́ẹ̀ ẹni tí bá rí rúurú bẹ́ẹ̀ ọlọ́run ó sí i kò sí gàgá láàrin ọlọ́run àtẹrú rẹ̀ ọlọ́run ò fi gàgá kankan sáàrin àwa àtẹrú ẹ̀ gàgá tí ń bẹ láàrin àwa àtẹrú tí ò fi ní gbàdúrà wa òun náà ní ká má ṣàdúrà bá a bá ti lè ṣàdúrà tá a sì pa òfin àdúrà náà mọ́ ọlọ́run ṣetán láti dá wa lóhùn òun ló fà tọrọ fi sọ fún ànábì yìí pé wa idha sa'alaka ibadi anni táwọn èèyàn bá fẹ́ mọ bí mo ṣe jẹ́ tó bá fẹ́ mọ̀ pé ṣé mo jìnnà ní àbí mo súnmọ́ sọ fún wọn yìí pé inni qarib kámọ̀ wà mí síbi tó jìnnà mo súnmọ́ wọn púpọ̀ bí mo ti wá súnmọ́ wọn yìí torí pé nǹkan mi máa ń súnmọ́ yẹn jọ mi àmọ́ bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ tí ò ní gbọ́ bí mo ti súnmọ́ wọn yìí qaribun mo súnmọ́ wọn ujibu da'watad da' àmọ́ gbogbo ẹni tó bá ṣe tán àti béèrè nǹkan lọ́wọ́ mi mo tún wá níkàápá kí n máa dáhùn ìbéèrè wọn kí n máa fi nǹkan tí wọ́n fẹ́ lé wọn lọ́wọ́ àmọ́ ọlọ́run wá fi mọ́jẹ kù sí gbogbo èyí o àmọ̀ sọ lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run torí náà abẹ ọlọ́run ọba aláàánú ọba oníkẹ́ ọba tó súnmọ́ ajúká wa lọ ọba tó lágbára láti bí ya gbogbo bùkátà wa kó dàpọ̀ kó mọ̀ṣálá ìgbàdúrà wa ọlọ́run kó gbàdúrà wa lápapọ̀ ọlọ́run kó gbàdúrà wa ní kọ̀ọ̀kan àwọn nǹkan tí à àwọn nǹkan tí ń pa wọ́n lẹ́kún ọlọ́run kó sọ́dí ìdùnnú fún wa wala la ilaha bá ṣe pọ̀ tó yìí gbogbo tá à ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ká bá a kó ṣe bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ṣálá ìfìlẹ̀ wa lọ́wọ́ ọlọ́run mọ̀ṣálá ìfìlẹ̀ wa lọ́wọ́ àwọn tọ́lọ̀ ti ṣe fún wa lórí ayé ọlọ́run mọ̀jì ó bàjẹ́ àwọn tọ́lọ̀ ti ṣe fún wa lórí ẹ̀sìn ọlọ́run mọ̀jì ó bàjẹ́ wala kìí ṣayé kìí yìí nìkan o àwọn títí ń bẹ láti gbà ti ń bẹ kọlọ wa da ogun wọn padà sáyé kàmọ wa bẹ àtàwọn èèyàn títún bọ̀ wá tí ò tí ì dé kọlọ wa kó ogun wọn jọ bọlọ bá kó wọn jọ tán kọlọ wa sọ fún wa pé tó gbogbo yẹn máa béèrè tẹ́ bá fẹ́ ẹ máa béèrè tẹ́ bá fẹ́ tẹ́ wa béèrè bẹ́ẹ̀ harí tí kálukú béèrè tó fẹ́ tọlọ bá wa ṣe tí fún wa. ọlọ́run wa ní in tí wọ́n fẹ́ yẹn tá a ṣe fún wọn yẹn tá a bá fẹ́ mọ déédéé bó ṣe tó nínú ọlọ́run ọlọ́run ó dà gẹ́gẹ́ bíi ká mú abẹ́rẹ́ ká ti bọnú odò agbami agbami ká mú abẹ́rẹ́ ká ti bọnú omi omi alágbálúgbò òkun tá a bá wá yọ abẹ́rẹ́ náà jáde déédéé omi mélòó labẹ́rẹ́ ò lè gbé jáde déédéé omi tábẹ́rẹ́ ò lè gbé jáde náà ni déédéé ìtọ́lọ̀ ń de déédéé ntí ọlọ́run fún kálukú nínú oore ọlọ́run ìní déédéé tó dínkù nínú kẹ́tì ń bẹ lọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọba alágbára rẹ̀ tó jẹ́ pé a ròyìn bí oore rẹ̀ ṣe tó ròyìn bí ọrẹ ọ̀dọ̀ rẹ̀ ṣe tó a ròyìn bí ìkẹ́ rẹ̀ ṣe tó ìkẹ́ odò ìkẹ́ ò sì lè oore tí ń bẹ lọ́dọ̀ rẹ ò lè tán kò o bá ṣe oore fún gbogbo ayé yìí pátápátá tó fún wa ní tá à ń kò lè dín kankan gbogbo bẹ rẹ wa wọlé rẹ lásìkò wà gbogbo tá n ń béèrè rẹ ọlọ́run mọ́ṣá wà lọ́wọ́ ọlá ilá ilá ilọ̀lọ́ ọlá apá àgbà pé kò tó lè ṣe ọlọ́run má jẹ́ wọn tẹ̀ mọ́ lọ́dọ̀ rẹ ọlọ́run ọwọ́ wa tá a tẹ́ sí ọlọ́run dákun má jẹ́ aka padà lófìfo ọlọ́run má jẹ́ aka ọwọ́ yẹn padà lófìfo ọlọ́run apẹ́ ànọ́bà míì lẹ́yìn rẹ ọlọ́run ọlọ́run dákun má àdúrà tiwọn ọlọ́run má àdúrà tiwọn gbogbo tá à ń béèrè lọ́dọ̀ rẹ ọlọ́run fi lé lọ́wọ́ àwọn tá a fẹ́ kó o ṣe fún wa lóore ọlọ́run mọ́sálá yìí ṣe fún wa tó o bá wá ṣe fún wa tán ọlọ́run jáde baraka ọ̀pọ̀ mbẹ́ ọ̀làlá ilaha illallah àwọn nǹkan tá a fẹ́ kó o ṣe fún wa lábúrò ọlọ́run mọ́jọ yá dọ̀ wa mọ́jọ yá dọ̀ wa mọ́jọ yá dọ̀ tá a fẹ́ mọ́jọ yá dọ̀ aṣọ iṣan ara wa mọ́jọ yá dọ̀ aṣọ ara wa àwọn tó fi ṣàdéhùn fún tí ó kàn wá ọlọ́run mọ́jọ kàn wá ọ̀làlá ilaha illallah ọlọ́run ọlá apá àgbà pọ̀ kan ṣoṣo ni ọ́ ọlá apá àgbà pé kò sẹ́ni tí ń bọ́ darí ayé àti ti bẹ́ẹ̀ nú ẹ̀ ọlá apá àgbà pé kò sẹ́ni tó lè ṣe ta fẹ́ àfihàn gbogbo nǹkan tó lè pa wá lẹ́kùn ọlọ́mọdé òyà lọ wa àwọn tí ń pa wá lẹ́kùn ọlọ́run sọ́dẹ̀rín àwọn tí ń dùn wá nínú ọlọ́mọdé àríbànújẹ́ mbẹ́ wàlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin qumu ila salatikum yarhamukumullah.